وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأعزاء السلام عليكم ورحمة الله تعالى وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba allah a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà ó nìkan náà ni ẹni tí ó dá wa ó nìkan náà lẹni tí ń dá nìkan pèsè jíjẹ mímu fún wa gbogbo gbòkègbodò wa láyé lílọ bíbọ̀ wa ìṣẹ̀mí wa sísùn jíjí wa ẹni tó ní náà ni ọlọ́run ẹni tó ní kápá lórí ẹ̀ náà ni ọlọ́run ẹni tó lè ní ká lọ ká dé òun náà ni ọlọ́run ẹni tó lè ní kéèyàn lọ kéèyàn má dé ọlọ́run ọba náà ni ìyẹn ṣe gbọ́dọ̀ fa gbogbo àkóso ìgbésí ayé èèyàn lẹ́ni tó ní kápá lórí ẹ̀ tó ní ìyẹn ṣe gbọ́dọ̀ fa lé lọ́wọ́ a dúpẹ́ fọlọ́run ọba náà lórí pé a mọ̀ pé òun ọba wa Tó fà á tó bí ọlọ́run ọba nínú jùlọ ó ní kéèyàn tó máa pè kẹ́nìkan gbé ẹ̀tọ́ tiẹ̀ kó gbé fún nǹkan mi kódà wọ́n tó kàn jẹ́ bàbá àbí tó jẹ́ ìyá lásán ọmọ tó bí kó máa wá lọ pe ẹlòmíì ní bàbá tiẹ̀ àbí níyà tiẹ̀ kó wá pàwọ́ tì ìwọ tó jọ́ga tó jẹ́ àfà tó kọ́ ọmọ ní kíwà àbí tó jọ́ga tó kọ́ ọmọ níṣà àbí tó jẹ́ tíṣà tó kọ́ ọmọ kẹ́nìkan wá pa ẹ̀tọ́ rẹ tì kó wá máa lọ gbé fẹ́lòmíì tí kì í ṣe òun ló ní ògo yẹn ọmọ bó ṣe fẹ́ rí lára tiẹ̀ náà à ń bè lọ́ba tó tiẹ̀ wá ní gbogbo nǹkan lórí wa tó ní wá tó ní kápá lórí wa tó ṣàánú wa tó kẹwa bó ṣe kẹwa yìí kẹ́nìkan wá lóhùn kọ́ lọ́lọ́hùn tòun kó wá ní kan nínú tọ́lọ́hùn yẹn dá òun náà lọ́lọ́hùn ti tòun kàlà eléyìí ò dáa kò bójúmu kò sẹ́ni tó jẹ gbarú ẹ̀ bí wọ́n ṣe lè gbá tèmi náà lè gbá ká má wá ṣàfitì ìlọkulọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ká má fi tí ò dá tì sọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run náà ni ọlọ́run ọba wa onìkan náà lọ́lọ́run lẹ́yìn rẹ̀ kò tún sọ́lọ́run bá mi àtún fòun tọrọ àlékún ọlá ọlọ́run fún anábà Muhammad sallallahu alayhi wa sallama bákan náà ń bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ kó bá wá ṣe fún gbogbo àwọn sàhábà látòkè délẹ̀ láì dẹ́nìkan sí nínú wọn o gbogbo àwọn sàhábà yẹn ní ọwọ́ ẹni àpọ́límà ni wọ́n àwọn tọ́lọ́run bá ròyìn nínú alukur'an wípé radiyallahu anhum wa radu anhu àwọn tọ́lọ́run náà ń yọnu sí wọn àwọn tọ́lọ̀ ń pèlè ní àpọ́nlé àwọn tọ́lọ̀ bá ń júwe wọn máa fà wá àgbà àti ìṣe ànábì sallallahu alaihi wasallam pé muhammadu rasulullah walladhina ma'ahu ọlọ́wọ́ ní à muhammad òjíṣẹ́ wọn ọlọ́run àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ashiddahu ala al-kuffari ruhamahu bainahum àwọn tí wọ́n lè koko máwọn ọ̀tá ọlọ́run tí wọ́n dẹ̀ ń jẹ́ ẹni tí ń kẹ́ra wọn tí wọ́n ń ṣèkẹ́ ara wọn láàrin ara wọn inú wọn máa dùn sí gbogbo nǹkan tọ́lọ́run wọn dẹ̀ máa bínú sí gbogbo nǹkan tẹ̀ṣù ìròyìn tọ́lọ́run fi ròyìn àwọn ẹni eré yìí rèé ta ni ò wá fẹ́ràn wọn ta ni ò gbà tí wọn ta ló ń bẹ náà àtẹ́lù wọn ta ló ń wá àṣìṣe wọn káàkiri ah! bí wọn bá wọ́wà kú wọn yẹn máa rí rí kuri ọlọ́njọ́ o má ṣe wá lẹ́ni tí ń bẹ náà àtẹ́lù àmì ìròyìn síwájú àwọn eléyìí ah, wọ́n ti ṣíwájú wọ́n ti lọ wọ́n ti wa ni wọ́n aṣíwájú ni wọ́n ẹni ẹ̀ṣà ni wọ́n wọ́n fara dán رضي الله تعالى عنهم نقول الفضل للمتقدم mutaqaddim a máa sọ lásọtún sọ yìí pé ọlá ń bẹ àjùlọ ń bẹ fáwọn èrò síwájú o ìwọ náà ní gbà kérò èyí wa máa yọnu sí ẹ lára kò ní tẹ ẹ lọ́rùn kódà kọkàn sí níyàn nílé ẹ̀kọ́ kẹ́niyàn máa wá ṣègbéraga sí ẹ kó máa wá ruga sí ẹ wo bó ṣe máa rí lára ẹ à ẹni tó tiẹ̀ bá yunifọ́ọ̀mù lọ́rùn ẹ̀ kíró èèyàn bẹ́ẹ̀ máa wá yọnu sí ẹ à ẹni tó tiẹ̀ wàá kọ́ àwọn bàbá bàbá rẹ̀ kíró èèyàn bẹ́ẹ̀ máa wá rí ẹ fín kò ní da ò ní gbà á torí ìdí èyí náà ni a fi gbọ́dọ̀ rí èrò ìṣíwájú yẹn fín àdẹ́gbọ́dọ̀ lájú wa kalẹ̀ káwọn kan máa wá bẹnu àtẹ́lẹ̀ àwọn sàhábà wa èèwọ̀ ni fún wa láti dákẹ́ bó ṣe jíèwọ̀ fẹ́ni ẹ̀ náà láti ṣe ohun tó ṣe bẹ́ẹ̀ náà ló ṣe jíèwọ̀ fún àtàbà gbọ́ pé nìkan ṣerú rẹ̀ láti wá dákẹ́ bó ti lò kẹ́ni náà tó nínú ayé aṣáàgbọ́dọ̀ mọ̀ pé nínú òtí ẹ̀tọ́ àwọn tàbíìn kò tó kankan nínú àwọn tàbíìn kó náà tó tún dé lẹ́yìn wọn kò tó torí pé àwọn tí wọ́n ti lọ àwọn kòrónú ni mo fa dọ̀la إليه ti lọ tipẹ́tipẹ́ تنبين خير القرون قاريني ثم qarni thumma ثم yalunahum thumma alladhina بنا òṣèré àwọn bá ní àwọn sẹ́ńtúrì tí wọ́n pèrègé dé jùlọ tí wọ́n dáa jùlọ tí wọ́n fakọyọ jùlọ ó náà náà làwọn ẹni tí wọ́n wá lẹ́yìn òun àwọn tí wọ́n bá òun lò gbà lẹ́yìn náà àwọn tí wọ́n tún dé lẹ́yìn wọn lẹ́yìn náà àwọn tí wọ́n tún dé lẹ́yìn wọn ẹ̀hẹ́n àwọn eléyìí náà ẹni tá a gbọ́dọ̀ ni al-qurunul hundred years àkọ́kọ́ tànàbí ló gbà títí dìgbà tó fi pọ́gọ́rùn ọdún hundred years ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ another hundred years tí ṣe three hundred years tẹ́yìn náà bá dẹ̀ lọ wò tán ẹ̀rí pé ogun tá à ń pè ní pọ́nṣánpọ́nṣán bídíà mọ̀lídì bídíà oníṣòkú bídíà rádaràdà òṣètò káyé lónìí àtàwọn ṣíà náà gbórí jáde àti oríṣiríṣi gbogbo ń tẹ̀ ń gbọ́ lónìí tí wọ́n ń bẹnu àtẹ́lẹ̀sìn tí wọ́n ń kókò kókò wọnú Islam wọ́n ṣe ọtún bẹ̀rẹ̀ sí celebrate ìjẹ́ra wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn kan ẹ̀rí pé Eh, ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ it was after three hundred years tánàbí ti lò gbà ó ní gbogbo nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam torí kò ráàyè ní gbogbo àwọn àsìkò àwọn ẹni ẹ̀ṣà yẹn kẹ́nìkan wá máa ní àwọn ẹni yẹn náà ló tó wá rí àléébù nípa wọn ṣètò náà fàyè gba bídíà ló ṣe náà ti dọ̀tá ẹ̀ ṣètò náà fàyè gba rárá rárá ni wọ́n fi dọ̀tá ẹ̀ torí àwọn náà bẹnu àtẹ́lu nikahul mut'ah temporary marriage táwọn èèyàn máa ń ṣe táwọn lọ fúnbìnrin fúngbà díẹ̀ tó máa tún pátì gbádùn pẹ̀lú ẹ̀ torípọ̀n sọ̀hábà tako gbélé ńgbà tánú ibi ti tako ṣètòrí ẹ̀ ní ọ̀ṣù ìdọ̀tá ẹ̀ àṣepín àti ẹ̀ máa bínú àwọn ẹni tí wọ́n bá dúró lórí òdodo àwa wà lọ́wọ́ àbọ̀ pé kí ni tẹ̀ ń bẹ̀ nìyí jà fún àwa rí pé àṣetorí ah! pé ó dúró lórí òdodo ni ìyẹn náà ní taari pé ó ń ṣẹlẹ̀ nínú àwọn tá à ń gbóòórùn lásìkò yìí ẹ mọ̀ yá mi mùsùlùmí alhamdulilah pójú tí ń ti là jàre hmm, pàápàá jùlọ ẹni tọ́lọ́ ti ní kẹ́ gbàgbọ́ yẹn sún ojú ti là kẹ́nìkan máa fẹ́ kọ̀tọ̀nà fún wa mọ́ àti mọ ibi tá à ń lọ àti ibi tá àti ibi tá a wà kẹ́nìkan máa pèrò sí kọ́ máa wọ́wọ́ sérò èrò tí mọ ibi táwọn ń lọ àwọn ọmọ ìyá mùsùlùmí ti wà lẹ́yìn anábì àti tẹ̀lé àwọn sàhábà sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhum kẹ́nìkan máa wọ́wọ́ sí wa pé ká tún wá tẹ̀lé àwọn tí wọ́n ṣépè fáwọn àwọn eléyàn kódà àwọn bàbá wa lẹ́gbàá pàápàá àwọn àfa wa àwọn oríṣiríṣi àwọn àgbààgbà míì náà nílùú wa yìí náà káàkiri jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá ọ̀tọ̀ ní tá à ń gbọ́ ní tọ́pọ̀lọpọ̀ wa gbọ́njú bá láwọn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n lónìí wọ́n ti mọ yàtọ̀ láàárín ẹbọ wọ́n ti mọ yàtọ̀ láàárín àwọn oríṣiríṣi àdádálẹ̀ ó ti yí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ẹlòmíì kan lè dákẹ́ kó má sọ̀rọ̀ ó mọ̀ ètò òótọ́ alhalalu bayyinu walharamu bayyinu ànábì sọ fún wa bẹ́ẹ̀ pé inna alhalala bayyinu wa inna alharama bayyinu olódodo ó clear ìrọ́nà òfojú hàn torí ẹ̀ta bá ti wá mọ̀ òdodo yẹn ẹja mójútó ẹja mójútó ẹ má jà fòdodo ṣeré o ẹ̀ẹ́dẹ̀já kíyèsí ká kíyèsí àwọn ọmọ wa irú ìròrí wo ló wà wọn ká mójútó wọn lónìí náà tún tẹ̀síwájú mi tá a dé ní ọ̀sẹ̀ tí ó kan nínú àwọn kankan tí ń já a ti rí pé òkínìyí ti ń ku tún fẹ́ jí ni

àwọn náà ti yanjú gbogbo nǹkan ìwọ́n ti ṣàlàyé rẹ̀ àwọn àdéhùn náà ni wọ́n dẹ̀ fi yanjú ẹ̀ àwọn ayà Al-Kùránì ni wọ́n fi yanjú ẹ̀ káwọn kan tún wá dé lónìí kan tún wá náà wọ́n fẹ́ gbé nǹkan yẹn dìde àwọn tún fẹ́ bẹ̀rẹ̀ sí àwọn ah, ti pa ojú àwọn èèyàn ti ń la ọ̀pọ̀lọpọ̀ ẹbí lójú ẹ̀ ti là ní ìsìn wọ́n wá tún fẹ́ dá wọn padà sí inú òkùnkùn kan táwọn kan lòṣẹ̀mí nínú ẹ̀ lánàá kí n mẹ́sàn díẹ̀ kí wọ́n náà lọ ṣèwádìí tó bá yẹ kó yàtọ̀ sí bá a ṣe sọ yìí nínú àwọn wa rí nílẹ̀ Yorùbá tí wọ́n ti bẹnu àtẹnu ń ṣòkú jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn tí gbogbo wa náà mọ̀ láwọn ọgbà kan lánàá táwọn ò sí láyé mọ́ lónìí kí n sọ díẹ̀ nínú orú wọn lọ ṣèwádìí kí ni mọ́kìfù ṣe eh, bàbá wa eh, Abdulbaki níwò rahimahullahu rahmatan lọ ṣèwádìí eh, bàbá wa tí wọ́n ní madul arabi nìbàdàn kí ni mọ́kìfù wọn nípa ọ̀rọ̀ kú ṣíṣe kí ni àgbọ́yé wọn nípa rẹ̀ kí ni àlàyé tí wọ́n ṣe fara yí kí wọ́n tó lọ rahimahullahu rahmatan wasi'a lọ ṣèwádìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ o mọ́kàn ń dárúkọ díẹ̀ nínú wọn ní o kó máa láwa kan láì ṣe dénú àwọn ọ̀dọ́ òsìn àwọn wo làwọn ọ̀dọ́ ọmọ ọdún mélòó gan ni ẹ tó ń pa nǹkan lọ́dọ̀ ẹ gbọ́ àgbóyé ẹ̀sìn ẹ yé dẹ̀sùrú máa yàn lójú ẹ yé dẹ̀sùrú máa yàn lójú wá tún wá jẹ́ ń sọ fún ẹ náà àwọn tọ́lọ́ kí wọ́n tún sì máa ṣẹ̀mí láyé lọ́wọ́lọ́wọ́ lónìí tó yẹ pé nínú àwọn àgbà kò ṣe fọ́ọ́rọ́ tì sẹ́yìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń dárúkọ padà àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba doctorate nínú ṣẹ̀ríà láti ilẹ̀ lárúbáwá ní gbogbo áfíríkà lápapọ̀ kì í ṣe ní nàìjíríà nìkan ní gbogbo áfíríkà lápapọ̀ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ jẹ́ ọmọ yorùbá tó kọ́kọ́ gbà wọ orílẹ̀-èdè yìí òun náà ni baba dr kadir babatunde mustapha hafizahullah wa rọ́ọ̀ tí wọ́n jẹ́ mùdírù ní markaz ìlọ́kọ̀ abiola bàbá yìí ti ṣàlàyé dáadáa kọlọmọ alọ́rẹ̀ mi wọn wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ òkú ṣíṣe nílẹ̀ yìí látọ̀dún tí wọ́n ti dé sábẹ́ òkúta yìí náà lọ́lọ́run ti ní káwọn lọ ti máa ṣàlàyé rẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ wọn àtọ̀dún gbà náà kò parẹ́ gbogbo ẹni tó bá lòun lọlẹ̀ lọ́wọ́ òun dé lónìí òun gbọ̀n kankan yìí tó ń fẹ́ sọ ẹ̀yìn lẹ́yìn ọmọ lẹ́yìn nìwọ ó lè jẹ́ tẹ̀sọ̀ wọn primary school ńgbà táwọn bàbá yìí ti gba dòktórọ̀ tiwọn ẹ̀wọ́ bàtà alágbà dókítà lónìí àgbà di dókítà lónìí àdì kankan lónìí ẹ̀yìn lẹ́yìn àwọn bàbá wa yìí ni wọ́n tún lọ béèrè lọ́wọ́ lónìí nípa ọ̀rọ̀ òkú ṣíṣe wọ́n á ṣàlàyé fún ẹ pé kò bẹ́ sìn wa mu àdádálẹ̀ ni kódà wọ́n ṣe wáàsí lórí ẹ̀ wọ́n ṣe kíṣẹ́sì lórí ẹ̀ wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nípa ẹ̀ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń gbà náà táwọn ń jákẹ́kọ̀ọ́ níwájú àwọn bàbá wa ta tún ṣe ń jákẹ́kọ̀ọ́ dòní tọ́pọ̀lọpọ̀ máa kẹ́kọ̀ọ́ jókòó tá a gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n yàn nàná rẹ̀ pẹ̀lú àwọn àdìlà ẹgbẹ́ àdìlà yẹn lónìí lẹ́yìn wá fẹ́ máa tọ́bọ̀ lójú máa fi dẹ̀sìn rú àwọn nìkan kọ́ o wọ́n pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ mò ń dárúkọ ni Professor Abdulrazak Abdulmajid Alaro àgbà àfà ni wọ́n tàbá ń sọ̀rọ̀ nípa àwọn àfà ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá lónìí nínú Ìlọrin wọ́n tún jẹ́ lecturer ní yunifásitì àwọn eléyìí ní ìsìn kì í ṣe pé àwọn tá a kàn ń fẹnu pọ́n wọlé tí wọ́n kájú ẹ̀ wọ́n ka wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ mo ń dárúkọ díẹ̀ díẹ̀ ni o so kí ni wọ́n mọ̀ kí ló fẹ́ sọ má dẹ̀sùn máa yàn lójúmọ́ òkú ṣíṣe nílẹ̀ yorùbá àdádáálẹ̀ ni nínú ẹ̀sìn wa ẹ̀sìn islam wa ò fààyè lẹ̀ fún òkú ṣíṣe àdéhùn tẹ́ ń ròyìn pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hadithun ni wọ́n ní hadith yẹn lẹ́sẹ̀ ńlẹ̀ kódà muhammad nasir dédé ní Al-Albani àwọn náà ní hadith yẹn wọ́n ní hadith tó lálàáfíà kọ́dà sheikh wa abdulaziz bin baz tí wọ́n jẹ́ mufti nílẹ̀ lárúwá lásìkò àsìkò tí wọ́n eh, àgbà àfáà ni wọ́n àwọn náà jẹ́ ká pé hadith yìí ṣe hadith lálàáfíà ni ara àwọn kan nínú àwọn àfáà tí wọ́n rò pé kò lálàáfíà lóòótọ́ táwọn sọ nínú ìgbìyànjú tí wọ́n ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n gbà pé ná àlàáfíà àwọn àfáà tí wọ́n ẹni wọ́n kò lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n dẹ̀ ní gbìyànjú tí wọ́n dúró déédéé táàdé lè máa ṣàfihàn ọ̀rọ̀ sọ́dọ̀ wọn ni wọ́n eh, ọ̀nà àdéfèé lálàáfíà àdéfèé wọn ni àdéhùn ìgbà tí jáfàrù jáde láyé tánà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún àwọn àwọn sàhábà gbà náà pé sinau ali jáfàrù tọ́ àmà fa ma ashghalahum ẹ̀ṣọ́ jẹ́ fáwọn ará ali jáfàrù tí ó kú yìí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń bùkátà sọ jẹun tó ṣẹlẹ̀ sí wọn báyìí wọ́n tí ò lè jẹ́ kí wọ́n rójú ráyà ń dáná ni à ń togi ni ẹ̀ṣọ́ àwọn nìkan ṣe àwọn ló nínú òrònú àwa tá a kù ló yẹ ká ṣóúnjẹ ká lọ ṣètọ́jú ká ṣèkẹ́ fún sí àwọn èèyàn bẹ́ẹ̀ ó ṣe wáá jẹ́ pàwọn náà tún ń ro kàn ó ṣe wáá jẹ́ náà ni ara wọn tún wá ń yá láti tún máa sáré sórí iná kíní yìí lọ kíní yìí dẹ̀ wájú lọ ó kan ẹbí ó kan ìyàwó ọmọ ọkọ òbí nígbà tẹ́ni tí irú wọn bẹ́ẹ̀ bá jáde láyé ju àwọn akànmọ́ra akànjọ́ ń gbàdúgbò àjọ ń ṣiṣẹ́ pọ̀ nǹkan òwò pawápọ̀ ju àwọn irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ irú wọn náà lànàbí wa àwọn tó wá jẹ́ àwọn tó kàn gbọ̀ngbọ̀n àwọn ni ànábì sọ̀rọ̀ sára ni kí wọ́n ọlá wà lọ́dọ̀ wọn àwọn ọlọ́lá ń lé àwọn ẹbí rẹ̀ náà yàwó rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ ọkọ rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ tó kù nǹkan wà ńlẹ̀ rẹpẹtẹ kò sí tẹ́ fẹ́ sílẹ̀ fáwọn ilé náà tẹ́lẹ̀ tí wọ́n fi tó nítumọ̀ lọ́dọ̀ wọn ṣé tó wá kàn ní ká wá sọ pé yá owó tó wá wà lọ́wọ́ yẹ bẹ̀rẹ̀ síbi dáná fún wa pé ẹ ti pàdánù ẹ̀ níyìn ẹ̀ka wá bẹ̀rẹ̀ sí báyìí dunú pé á lágbájá ti kú o ìwọ náà gbé sílẹ̀ ká ìwárí pé kò wọlé jókòó àdúrà wọlé ní tiwa lẹ́yìn ṣe ẹ láàdúrà lẹ́ ló ń jókòó fún un níbọ̀lẹ̀ ti rí ẹ̀rí ká jókòó pọ̀ kálá fẹ́ ṣàdúrà fókù níbọ̀lẹ̀ ti rí ẹ̀rí pọ́pọ̀ nípìnlẹ̀ ẹjá ká ẹdúkéètì àwọn èèyàn wa láwùjọ lónìí kọ́ pa pọ́nṣanpọ̀nṣan tí owó ń wọlé láti ilẹ̀ rọ́báwá owó ń wọlé láti Kuwait owó ń wọlé láti ìwọ̀nlú mi ọ̀nà gbẹ́ kànga gbẹ́ bọ́ọ̀ fáwọn èèyàn ń kọ́ classroom fún wọn ń ṣàánú opó wọ́n ṣàánú ọmọ òrukàn kankan àwọn tí wọ́n ń sábà fowó ìránṣẹ́ sáwọn tó ń dí sọ́dọ̀ wọn àwọn ilé náà ń ṣe nǹkan lórúkọ àwọn òbí wọn ni ẹ̀yin náà jẹ́ káwọn tọ́lọ̀ ń bá kẹ́ nílẹ̀ yorùbá tó kù wọn kú kí wọ́n fowó di nǹkan mọ́lẹ̀ fara àdúgbò ẹgbẹ́ bọ́wọ́ ẹsẹ̀ street light ẹ sponsor àwọn ọmọ òrukàn ẹ ṣàánú àwọn opó ẹ fi ṣe déédéé program bí irú ìtàn àwọn ìyá wa yìí ń ṣe yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́n tá à ń fowó ṣe rèé àfa àtẹnujẹ yín pọ̀ kò fẹ́ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ibi láti máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ kò tí ì parí pẹ̀lú ògo òdodo tí ó ń dé sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ wọn náà ní alhaji wa Tawbayami Taofeek Ogundimu broda Qasim Shogaolu broda Debisi Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀. a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqi lẹ́mí abáòkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa. fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal òun ni zero eight zero thirty five seventy five fourteen sixty six.